bá ti tóbìnrin dírẹ́sì ni lọ́nà tó ti gbogbo owó rẹ̀ náà kí là ń kó kọjá kọ̀kọ́ máa rò sí ìbàjẹ́ yìí ẹ̀ máa wá fún ìdìnnà yìí tọ́lọ̀ ti dán mi yẹn mi ìgbà tẹ́yìn bá ti wá pèsè ọmọ yín kó jẹ́ ever ready fún bàjẹ́ tí bàjẹ́ bá wá ṣẹlẹ̀ sálẹ̀ lọ kí bá bí ẹ̀rí kan lágbàdá fẹ́ dojú sí mi ẹ̀ ti dojú sí ra ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin ká ti bàtà ra ẹ̀ tẹ́lẹ̀ náà torí délé ẹ̀kọ́ ọmọ yín láyè kó fẹ́ sùn ẹgbà ọmọ yín láyè kó jẹ́ kó jẹ́ ẹ̀yìn ọlọ́run tìbá ti rẹ́ nìkan tó fẹ́ fẹ́ ala sunnatillahi wa rasulihi ẹ fi fún un ilé ìlọ́kùnrin yìí lè wò ìdílé ká máa tẹ̀lé ẹgbẹ́ ẹlòmíì sùn ìjáde ara institution because wọ́n ti mẹ́ta ju èyí mọ́ta ju bẹ́tà wọ́n ní dandan wọ́n gbọ́dọ̀ sí ọdún mẹ́ta iṣẹ́ náà wá náà iṣẹ́ náà dàtò sí bọ́yọ̀ tó kọ ọdún mẹ́ta kó tó rí bẹ́ẹ̀ yóò tún wá ti fi ọdún mẹ́ta kó tó lọ lọ ọdún mélòó mẹ́fà ẹ bá mi fi kọ́kẹ́ gé thirty six subhanallah àbí thirty four ẹ dákun tẹ ẹ̀yin ọ̀pẹ̀rù rẹ̀ ìyá ìyá ìyá irú bàbá tó ti tẹ́wù rẹ̀ náà náà fẹ́ ya rẹ̀ fẹ́ o ya rẹ̀ sì kó bá tó ti tẹ́ tó ti délé ọ̀dọ̀ wa. وليس الذكر كالأنثى bẹ́ẹ̀ ni ìwọ pé ọkùnrin tó ń tọrọ kò dàbí obìnrin dá fún àbí bẹ́ẹ̀ ni ọkùnrin tí mo tọrọ kò dàbí obìnrin tó fún mi nítorí pé obìnrin ò ní lè ṣiṣẹ́ tí mo sì lérí fún. وإني سميتها مريم. èmi wá sọ màmá ló sọ ọmọ lórúkọ báyìí èmi wá sọ ọmọ yìí ní kíni mọ́ọ̀rù yam ìdí mariya mọ́ọ̀rù yam ẹsẹ tẹpẹm rọ mọ́ọ̀rù yam mọ́sọ ní mọ́ọ̀rù yam wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní alàbídà olùjọ́sìn fọlọ̀ tẹ̀wọ̀n pé sọ́kẹ́ kó náà ní kíni ìjọ́sìn fọlọ̀ wọ́n wá sọ lóko kókó lè bá a rú ìpè mọ́ríyàm olùjọ́sìn kọ́lọ̀ rídíò síjọ́ kejì wọn sọ ló kọ́ jẹ̀fẹ̀ ẹ̀rí nǹkan mẹ́rin abẹ́ ẹ tó padà sẹ́yìn ó ní ọlọ́ọ̀ni <laughs> falẹ̀ máa wọ́n bọ̀ àtà ní ìgbà tó bí ọmọ yẹn kọ́lẹ̀ ìní wọ́n bọ̀ àtò ó ní wọ́n lọ́wọ́ fi gbòbí wallahu a'lamu bima wada'at bẹ́ẹ̀ ni ọlọ́run máa ń tóbi walaysa dhakaru kal-unsa tó ti lè jẹ́ pé ọkùnrin tó ń sọ̀rọ̀ kọ̀dà bí obìnrin sọ̀rọ̀ fún un. wà inni sammaytuha Maryam lọ́sọ̀ ní Maryam lẹ́ẹ̀kan náà àbí lẹ́yìn ìjọ lẹ́ẹ̀kan náà. torí àwọn olùmọ̀ wa wọ́n yìí pé báyà ìdílé wà òfin hàn wá pé ẹ̀ka náà lọ sọ ló kọ wọn wá ní ó súnmọ́ pọ́tẹ́pẹ́ lánàá àwọn ẹni tó síwájú wa pé ká má ti bímọ tàbí bímọ náà lọ sọ ló kọ fún ìdágbà rẹ̀ bẹ́ẹ̀ ìlànà anábì sọ̀rọ̀ máa wà rí sẹ́lẹ̀ ó náà fi hàn wá pé kò burú káwọn náà sọ̀rọ̀ ló kọ ní kíá tàbí kò burú káwọn náà sọ̀rọ̀ ló kọ ní kíá tàbí tàbá ti bẹ́ẹ̀ pẹ̀lú mi. gẹ́gẹ́ bó ti wá nínú hadith láti rà nàbì sallallahu alaihi wa sallam wọn ni wọlé dẹlẹ́yẹ lẹ́yìnlá wọlé dẹlẹ́yẹ lẹ́yìnlá tẹ wọlé dún wọ́tàmẹ́yìnwó bísí ẹbí ibrahim. anabi sallallahu alaihi wa sallam náà hadith máa Muslim gbà wá wọn ni lálẹ́ òní wọlé dẹlẹ́yẹ lẹ́yìnlá tẹ lálẹ́ òní afi ọmọ fún mi wọ́sẹ̀mẹ́tòhò bísí ẹ̀bí Ibrahim ó sì sọ ọmọ náà lórúkọ bàbá mi Ibrahim lálẹ́ òbí ó sì sọ ní Ibrahim tó lẹ́yìn ìlànà ló ó túmọ̀ sí ẹ̀rí sọmọ yín lórúkọ ní ìjọ sí ẹ̀mí níjẹ́ ó sì mú lè sọ lórúkọ níjẹ́ tẹ́ ẹ òun náà ní pé kọ́jọ́ pé ẹ ti tẹ̀ta orúkọ fún un di pé ọ̀sẹ̀ kìnnìún kó di pé wọ́n Anas ibn Malik radiyallahu anhu òun náà gbé ọmọ ẹ̀yà rẹ̀ ó gbé lọ́ba nàbì sallallahu alaihi wasallam nígbà tí ìyá rẹ̀ bí ma níjọ́ tó bí náà Ànábì sallallahu alaihi wasallam wọ́n jẹ dẹ̀bínú lẹ́nu wọ́n fi sọmọ yìí lẹ́nu torí bẹ́ẹ̀ nù súnà pété bá bí ma tuntun kẹ́ jẹ dẹ̀bínú lẹ́nu kẹ́ jẹ lọ́nà tó fi ní sìn kankan tí ọ̀hà ọmọ lẹ́nu bẹ̀ tó ti dàbí tọ́ lásán kẹ́ wá fi bí ọmọ lẹ́nu kọ́ gbé mi kọjá kọ̀kọ́ ntọ́ kọ́kọ́ wọnú rẹ̀ ní tó tẹkúrúgbó lọkọ fi sọmọ lẹ́nu ọlọmọdé gbèsè ayé tí wọn máa kóró anabi sallallahu alaihi wa sallam wọn fi dàbí nu sọmọ yìí lẹ́nu wọtẹmẹhu abdullah anabi wa sọmọ yìí nìkẹni abdullah wọn nù sahih bukhari bákan náà ìpè nìkan náà fi mọ bí wọn bá sallallahu alaihi wa sallam anabi bá sọ lóko níjọ kan bí tọ nínú súnà ó ti wá nu súnà pé ká sọ ọmọ lórúkọ níjọ́ keje ká sọ ọmọ lórúkọ níjọ́ keje gẹ́gẹ́ bí ti wá nínú hadith láti ọ̀dọ̀ samura ibnu jundub radiyallahu anhu anna rasulullah sallallahu alayhi wa sallam qala kullu ghulamin رهينة بعقيقته يذبح عنه يوم سابعه ويسمى يذبح عنه يوم سابعه ويسمى ويحلق رأسه ike gbogbo ọmọ gbogbo ọmọ tá a bá bí pátá òun náà ni ọmọ jẹ ohun ìdógò fún àkíkọ rẹ àkíkọ òun náà ni ẹran èyí tó ti pa apá nítorí pa bímọ wọ́n ní gbogbo ọmọ ọmọ jẹ́ ohun ìdógò fún ẹran àkíkọ̀ rẹ̀ nínú tafsir táwọn olùmọ̀ fún un ó ní wípé àti jẹ́ni tí ó gbọ́rọ̀ sóbì lẹ́nu àti jẹ́ni tí ó wúlò fóbi ọmọ ọ̀rọ̀ mọ́ pípẹ́ ẹran àkíkọ̀ rẹ̀ torí délé ẹni tó bímọ tó pa ẹni tó dá ló tó pa ẹran àkíkọ̀ ẹni tó dá ló ẹni tó sì bímọ tí ò tíì pa kọ́ka kún gbèsè fóun bùkátà láti pa nítorí pé pípa òrè la ń bẹ́ẹ̀ fún wa òrè la ń bẹ́ẹ̀ fún wa lára yìí pé yóò mú wa láǹfààní àti jèrè káwọn ọmọ ọwọ́ gbọ́rọ̀ sí wa lẹ́nu àìpá ó túmọ̀ sí pé èèyàn ń fa wàhálà lẹ́sẹ̀ alhamdulilayi ọlọ́run ti ti rọrùn eight thousand ten thousand sẹ́yìn ó fi pa ẹran àpékọ̀ kò yẹ kó fún yàn lápàn lẹ́gbẹ̀ẹ́ títí dàbí tàǹtà tẹ́ǹtì tọ́dájú kó wo tẹ́ǹtì náà kéré ẹlòmíì ó tún lọ gba àwọn màálù kò sì ní pa àpékọ̀ yóò fi àwọn ẹlẹ́gbẹ́ gbogbo wọn péjọ mẹ́tẹ̀ẹ̀sẹ̀ tẹ̀ ní wúrúwúrú gbogbo wọn wá péjọ wọn dá gbèsè bọ́ lọ́rùn kẹna àkíkọ̀tọ̀ ẹ̀kọ́ pa kò ní pa turẹ̀ ìmọ̀ náà ahmed rahimahullah wọn ní kò burú ká jẹ gbèsè pa kò burú ká jẹ gbèsè pa nítorí pé lẹ́yìn lọ́jà bẹ̀. yóò dùkà tó ẹ̀fọn yóò mẹ́ta bẹ́ẹ̀ ìjọ kejì ni wọ́n pa ìjọ kejì lápẹ̀rẹ̀ àbíkọ̀ yìí wọ́n yóò sẹ́mà ìjọ keje náà lásọ ọmọ ló kọ wọ̀nyí ìlẹ́kùn rọ́pùtọ̀ ìjọ keje náà láti fa irun orí rẹ̀. ǹjẹ́ bá lọ́sọ̀tò bá àti náà ti fi sọ́ńbì náà láti ìgbé ara láǹkọ́ pàjọ́ keje kátó sọ ọmọ ló kọ kátó parí ọmọ. gbogbo ìdẹ́ bá ṣe ẹ̀dá ti ti mẹ́ níjọ keje kọjá péjọ yẹn ẹ̀kọ́ ẹran àkẹ́kọ̀ọ́ ẹ̀sọ́ ọmọ lórúkọ ẹ̀fà òṣèlú gẹ́gẹ́ bí súnà ti fi hàn wá pé ẹni sọ lórúkọ kó tó di jọ́ kejì ṣùgbọ́n a gbọ́dọ̀ pa ẹran àpèkọ kó tó di jọ́ kejì tá a bá bímọ tó ṣe wípé ọmọ kú kó tó di jọ́ kejì àní pẹ̀ràn àpèkọ gbèsègbèsè àmọ́tí ọmọ bá ṣẹ̀ fi di jọ́ kejì àti owó pa jọ́ kejì ọmọ wa kú jọ́ kẹwàá àpẹ̀ràn àpèkọ tó ti kọ́ ọmọ ti kú. ìjọ kéke ó ní ìpè pẹ̀lú pípẹ́ ẹran àfihàn sísọ lórúkọ tàbá lè dúró níjọ kéke ọ̀dà àmọ́ tàbá sọ lórúkọ ní kí á dàbí gbogbo súnà nàbí sọlọ́lá àdìsọ́lá ń tọ́ka síbẹ̀ tẹ́lẹ̀ yóò fi hàn yín kóbi tó bímọ ní ọsàn ọmọ ẹ lórúkọ gbogbo kó gbé lọ bá ẹnìkan kókó bọ̀ sọ lórúkọ tó bá já nàbí ànábì sì ti kú àbí èsì ẹ wà ẹ wà àǹkì ọkọ ọmọ ojú wọn bá wà sọ̀kalẹ̀ rárá o àmì tí yàrá fi pẹ́ nìkan lé bá bàbá èèyàn bá bàbá lẹ́yìn àti wọn sẹlẹ̀kì ọkọ fún kòkó ìwé tó wọ́pọ̀ sí ní kí ìwọ bàbá tó bí mi sọmọ rẹ lórúkọ orúkọ yàtọ̀ sórí kì ìwọ lè má mórí kì ó lè jẹ́ kó orúkọ adé ní orúkọ wọn lé yín tí wọ́n lọ sọ ọmọ lórúkọ yìí nǹkan ọba ní jọra wọn tó eléyìí ò lè máa wádìí lọ́dọ̀ dájú rẹ̀ pé bàbá ọmọ kìkun tọba níjẹ tó àmọ́ wọ́n kà á tó àdúrí Abdullahi onírí Abdulrahman onírí Ibrahim onírí Musa hmm? àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ẹ̀ pọ̀ tó sáà tí wọ́n lọ sọ ọmọ ní orúkọ tó ní ìtumọ̀ bí kọsọ ń jaba ọlẹ ojo sọdọ abẹ òkùtù dà bí kọsọ ọmọ lórúkọ tá a wá tìmọ rẹ tá a yẹ kó túmọ̀ sí gbẹ afraad nígbà wọn máa lébi lọ́wọ́ àwọn ifraad ìgbẹ́ ló máa túmọ̀ sí wọn lórí lórí íńtánẹ́ẹ̀tì ó tún fẹ́ fi gba ìpín pé ẹ̀yìn tẹ̀ ti kọjá ilẹ̀ lẹ̀ àwọn ti dé ní sálẹ̀ ẹ wá mú bẹ̀ bẹ́ẹ̀ ló mú kọ́ mọ́ wọ́n á ní kọ́ parọ́ rẹ̀ oníkó láti wá dà ẹ parọ́ rẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ti fi pè wọ́n ti fi pè sí wọ́n á dà bọ́mọ padà mọ̀ pé gbẹlẹ́ tó sọmọ rẹ̀ ló kọjọ́ dáa tọ́ ilé ìtumọ̀ ìsìkìtì ọ̀nà sọmọ ló tẹ́ bí ọ̀dà tẹ́ bá ti fi sùúrù jíjọ́ kejì ọ̀dà àmọ́jọ́ keje kọ́ má ti jọ kẹjọ o ìjọ keje kọ́ má ti jọ kẹjọ o ìjọ keje kọ́ má ti jọ kẹjọ torí pọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dá wà ń bí ìjọ kẹjọ là ń sọ lórúkọ òtúnà sí kíkẹ́ bá sọ lórúkọ ìjọ kẹjọ orúkọ rẹ̀ ò ní ma lórí ọ̀ ma lórí ọ̀ àmì ìtẹ̀lé súnà bẹ̀yìn torí tá a bá fi ọmọ ní níjọ mọ́ndé tá a sọ lẹ́yìn bá ti máa lọ jẹ kọ ọlọmọ sẹwọn pé apàdé lálà mi àbí ẹkọ tó kó yẹ ti mà ìjọ ìjọ kẹjọ náà yẹn sẹni kí wọn sọ fún yẹn alhamis làbí ma bọ́n àkókò yóò jẹ ìjọ làrúbá wọn kò gbòòrò sí rẹ lẹ́yìn tùwárà ìjọ kejì ń tẹ́wá ka alhamis jùmùà àti sábà alahad alẹ́sìnàn alẹ́nẹ́ àtòlẹ́dá alárùbíà làrùbá lọ́kọ́jọ́ kejì alámísì sí ìjọ làrùbá. àmọ́ pẹ̀lú kan jẹ̀mú kọ́jọ́ pé ẹtí mọ̀ kó tó di pọ́ùn wọ̀ tó wọn bá ti wọ̀ ẹ̀ka ọjọ́ yìí tó bá ti wọ̀ ẹ̀ní ka ọjọ́ yìí tó bá fi mọ lákòókò mọ́gírì níjọ mọ́ndé ẹbí ma lọ́sàn-án monday ìdí oníjọ́ kejì ó pè ọjọ́ sunday so bíjọ́ kejì ti lè jẹ́ lọ́sẹ̀. lẹ́yìn náà ìyá rere yìí lẹ́yìn tí wọ́n ti pa àwọn sọmọ́rìà wọ́n ní wọ́n inni u'idhuha bika wa dhurriyyataha minash shaytanir rajim. àwọn wá ìsọ́. fún ọmọ àwọn mọ́ríyàm àti àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ń bí náà lànàbì Ìsá tí mọ́ríyàm bí ibi tí wọ́n lọ́mọ sọ wọn òun sáàdì wọn níbi aburú ètò má jẹ́ wọn láì ìyá ńlá sàdú àkọ́mọ rẹ̀ kó ọmọ sí wọn bàbá màmá tó ń bí wàláhì kò ní sàdúrà torí ẹ ọ sàdúrà fún ọmọ tí o tún á ti kọ́ ọmọ tó máa rí òbí tí ọmọ bí òbí bí òbí torí délé ọmọ bàbá ńlá rere àwọn tí máa sọ̀rọ̀ dáadáa fún àwọn ọmọ ẹ gbọ́n tó lọ́nà sọ́kàn náà bí Ibrahim ìní ìjà ìrọ̀kẹ́lẹ́ nàbí ìmáàmà máa ti ọ̀rẹ́ síwájú fáwọn èèyàn inú àná bí Ibrahim jọ kọ́ ọ lọ́wọ́ mi ń dọ́rẹ́ yẹ́sì àwọn

قبل إبواب طاعته النبي محمد صلى الله عليه وسلم ولما من مولود يولد إلا مسه الشيطان حين يولد فيستهل صالحا من مسه إياه إلا مريم وابنها أسيوم أتاب بالله أقول لك أنت كان إبواب بأنك أمامك أبوة تتعلم أنك أمامك أمامك إنا نمان بيكتو أمامك أمامك ẹnìgbà ṣẹ̀dá ni ti fọ́ kan lù lọ́mọ òkè yóò ẹni pé tọmọ ọba fẹ́ fún lẹ́yìn kó kò tí ì dọ́dọ̀ sí ẹni tó sùpánù lẹ́yìn òsì kọ̀ọ̀kan ṣẹ̀dá ni oní ọ̀hà fọ́ kan lọ́mọ òkè kí tó sùpánù lọ inú yóò tún dùn pé yẹ agbóhùn yá agbóhùn ọmọ lẹ́yìn kọ̀ọ̀kan ṣẹ̀dá ni lọ́kọ́ anabi sallallahu alaihi wa sallam wọn ni àyàfi Maryam àtọmọ rẹ̀ anabi Isa àwọn làṣẹ̀dá ni ọ̀pọ̀ kí ló dé tẹ́sí táyà ọ̀pọ̀ àlèmọ́ kòkòrò ìrọ̀kùnà ọ̀hún àwọn ní tó ṣẹlẹ̀ ní pé ọlọ́run bá fi hijab ó fi gàgá sáàrin àṣetọ́ni àtàrà Mariam nígbà tí wọ́n bí gẹ́gẹ́ bó ṣe fi gàgá sáàrin àṣetọ́n àtàrà nẹ́bẹ̀ ìdáǹbà wọn bí wọ́n fọwọ́ kàn ṣùgbọ́n gbà tó wọ́n lọ kọ̀ọ̀kára wọn ó rò kọ̀ọ̀kára wọn ni gàgá lọ́wọ́ kàn tó fi jẹ́ pé kọ̀ọ̀fọwọ́ kàn wọn kọ̀ọ̀kára á rí i pé ló ṣe rí nù ẹnìkan á kẹ hàn ara ń dá sọ ní tí jésù fi jọ́ lọ gan-an lẹ́yìn náà sọ á rí i pé ọmọ rẹ̀ náà kọ́ alẹ́kọ́ lọ lò náà. eléyìí kò túmọ̀ sí pé ọ̀sán lọ́nà ẹ kọ́ tí wọ́n pè ní máa mi mọ̀ olóde kọ̀sọ́mọ tí wọ́n bí tí wọ́n á bí ọlọ́ wọn bí ọlọ́ tó gbóhùn tí bí ọlọ́ ṣé wàá lọ́lọ́ wọn bì í nígbà tí wọn ò sí ìgbìmbo láyé wà dání bá mójútó tó torí ẹ ìmọ̀mù Qurtubi rahimahullah àwọn ní ilé yóò túmọ̀ sí pé bóyá gbàdúrà náà wá ti bẹ́ẹ̀ fáwọn wọn wọn ti wá gbogbo ànábì ọlọ́run lọ hmm. wọn ní torí pé gbogbo àwọn ànábì ọlọ́run àti Ìsá àti ìyá rẹ̀ sí ìsá ànábì àti gbogbo àwọn ànábì àjọkúrò kò sí ẹnìkan náà àtọ́jọ́ pé àlùjànnú kan ṣe bá nìkan bẹ̀rẹ̀ gbogbo wa bẹ́ẹ̀ ni abẹ́ kò kò sí ẹnìkan nù wa gẹ́gẹ́ bá nìkan sọ̀rọ̀ àti náà sọ́nà àti gbogbo rẹ̀ yìí kò sí ẹnìkan nù wa àtọ́jọ́ pé ṣẹ̀dá nìkan bẹ̀ pẹ̀lú àti ọmọ pè wá lọ sí kàtà bolo. ìgbàdàn bíi anásùnlá àti náà wọ́n tóbi lórí ìwà náà wọ́n bẹ̀rẹ̀ ti gbé mi jẹ́ rírì fa àtìlámà kìí pè mí lọ síbi àbúrò tọ dọkítọrì àtẹkẹ yìí rà náà sitani kan bẹ pẹ̀lú ẹ ìyá rẹ náà sitani kan bẹ pẹ̀lú ẹ ìmọ̀mọ̀ ìmọ̀mọ̀ òkùnkùn bí wọn sọ fún tẹ ẹ bá wò ó ẹnì kí gbogbo àwọn ẹnẹbí ọlọ́nà ń gbà mí àṣetánì ọwọ́ ayọ́ bẹ sí wọn lọ́nà títí tó fi torí bá lọ́sọ̀ náà wọ́n mú àṣetánì wọn fún lọ́rùn lórí wọn wọ́n sì ronú bá wọn sọ lókun mọ́lẹ̀ kíkálukú ọwọ́ ayé àmọ́ àwọn aráàlú ti àdúrà nẹ́bí sùlẹ̀ náà àlẹ́ ìṣẹ̀lẹ̀ رب هب لي ملكا لا ينبغي لأحد من بعدي wọlọ wọn fẹ́ kó fún mi ní ọlá tí ò ní tọ́sẹ́ lómi lẹ́yìn tòtò tí wọn bá mú bẹ́ẹ̀ lọ́jọ́ tó dáná Suleiman náà máa ṣe lò ẹbí òye lànà lè fi sọ ọ lẹkọọ ma eléyìí túmọ̀ sí pé àwọn ẹrú ọlọ́run kan ti sá nẹ́bí ọlọ́run ní ìsáni ọ̀lágbára lórí wọn àmọ́ ọlọ́run fẹ́ ibi kọ́sẹ́ bá tu à ìyá ńlá ànábì Ìsá tó ṣe ọgbà lórí ìyá ànábì Ìsá ó tó gbà lórí lórí ànábì Ìsá alayhi salam. eléyìí túmọ̀ sí pé gbogbo wa náà pátá àfi ká máa wá ìsádi lọ́dọ̀ ọlọ́nkọ́lá ọ̀sọ́ wa níbi àbúrò èso èso tẹ́rì yẹn ọ̀tá wa ni ọ̀tá tó fojú hàn gbangba ó sì wù ká sórí ìdìbò wù kẹ́ni kọ̀ọ̀kan wà nílẹ̀ náà ó sì máa ń sáré lára wa gẹ́gẹ́ bí ìjẹ́sí ti ń sáré nínú sàn kúkú bá ti sọ̀rọ̀ ìlú mà wá. Bẹ́ẹ̀ni bí ìdèsí ọlọ́run bá ti ní fún wọn máa lókun wọ́n sọ tẹ́kẹ̀tẹ̀kẹ̀ báyìí àti gbogbo àwọn aláìgbọràn nínú àlùfẹ́ wọ́n ti sọ gbogbo wọn tẹ́kẹ̀tẹ̀kẹ̀ báyìí bẹ́ẹ̀ni tó ọ̀pọ̀lọpọ̀ wọn lójú ráyè ọ̀fẹ́ lọ nínú àwẹ̀ ọmọọmọ. Tí ọmọọmọ bá lọ sọ́dọ̀ àyè kálukú tó gbẹ́wò ìdára ló ti dé wọlé kọ́lọ́mọ bá kọ́lá tó bọ̀tà wá. Kó tí wàá lẹ́nu tó ṣe é gbé àǹfààní dáa sínú ọmọọmọ yóò bá wà kalẹ̀. Kó tí wàá lọ́kàn nínú ẹni tó ṣe é gbé yóò jẹni sí gbọrọ ìfẹ́ ìtọrẹ wà nínú ọ̀rọ̀ gidi ìfẹ́ kó tí wà lọkàn ní tó mọ kọ sí àwọn aṣíwájú wa rere àwọn tó ń fi tẹsán sórí ilé tọrọ bá ti jẹrìí àlùjẹ náà kó tí wà lọkàn nínú ẹni tó nífẹ̀ẹ́ àmẹ́lọ Muhammad sọlọ wà àríwá ìṣẹ̀lẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba sọfún àtúwà Muhammad ẹṣẹ wọn lọ ilẹ̀ àti ilẹ̀ ẹni ọ̀fẹ́ ọkọ̀ àtúbẹ̀rẹ̀ tó wà ní ilé ìwòsàn. wa ní ìmọ̀ wá rà ìjà sí. Ṣé àti ilé ẹ̀sìn ní ìwé mi tí ò gbà ní tí ò náwó àbáyé ní ìjà sí ìwà kan? Alhamdulillah, bẹ́ẹ̀ máa ń ní lọ́kàn rẹ̀ fún òṣè dáadáa, tí ò sì sọ dájú, ọlọ́run lè fi lé ìrọ̀gbà. Ó wá náà kájé ìlú látọ̀dọ̀ àti ìṣòro wa ní ìwà ìṣẹ́lẹ̀ إن الله تجاوز لي عن أمتي عما حدثت به نفسها ما لم تعمل أو تتكلم خلاص أنا أقول ما أقول nípa ní wọn tẹ̀lé wọn rò lópin ìgbà tí wọn bá ti fi ṣe wà tí wọn bá ti fi fi tí wọn bá ti fi sọ̀rọ̀ sọ tẹ̀ láti sọ bẹ́ẹ̀ tẹ̀ fi ṣe wà ọlọ́run fi ń lé. olórí ilé ìfọ́ bíi ìgbàgbọ́ ṣíṣe rẹ̀ pẹ̀lú ilé ìtàn ọ̀sọ̀ pé ìyá àti àbúrò ti bíbá kan náà ni ìlérí bá ti dáadáa àti iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu wa iyyaka nasta'in èèyàn jẹjẹ níwájú ọ̀la wípé ìwọ nìkan làwọn mọ̀ ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́ ìjẹ́jẹ́ lẹ́lẹ́ tọ́ba musẹ́ ó di ẹrú ọlọ́run tọ́ba musẹ́ èèyàn di mushrik káàkiri kọ́ máa ń bá a lọ. àwọn olùmọ̀ wa sọ pé tẹ́ bá wáyà ìyá àtẹnà àbò ìwọ nìkan làwọ̀ ọ̀mà àwọ̀ ọ̀mà tó bá yẹ kó àwọn nìkan là ń fi hàn kó láti rí i ìyá àtẹnà àbò náà ni àbí ìyá àtà àbò ìwọ nìkan làwọ̀ ọ̀mà sì ni ìwọ nìkan wí ni àbí ìwọ nìkan lè ní ọ̀mà ìwọ láwù àwa náà láwù wọn ni eléyìí túmọ̀ sí wípé òfin ìsìláàmù ọgbà wá láyé kóńgó kóńgó jáde lò ìsìláàmù pè wá lọ síbi kájọ máa ṣe pọ̀ ìnáhẹ́ ìdí ọmọdékùn ọmọdékùn wà sílẹ̀ ìjọ yín ìjọ pàtóso ní hànà fún ẹ nígbà lè rẹ ẹkọ àtọlẹ torí rẹ ìsìláàmù pé ká sọ ẹ tara fásitì akẹ́kọ̀ọ́ kọ wọn náà. ẹ̀yìn àwọn ọ̀dàrúkọ nọ́mbà yìí àbádàrúkọ nọ́mbà kọ́ sẹ́yìn kọ́ sẹ́yìn kọ́ àtẹ̀bá bí èsì mélòó lẹ́ pa hmm. gbà náà là mọ̀ náà. ẹ pa ọ̀pọ̀ kan tó ẹ pa méjì ọ̀pọ̀ méjì wàá pa jọra wọn sì níbo lórí taratara.

náà kálí kìsọ. Alhamdulillah, ó béèrè ní ǹjẹ́ mímí tí bàbá ní ọmọ tó ní í ṣe pẹ̀lú pé òun ní náwó lé lórí mi táàbì sọ yìí pé bàbá tí ọba gbọ́ bùkátà lórí ọmọ ọpọlọ lọ́mọ tọ́jà kọ́ bá má gbọ́ bùkátà kankan lé lórí ọlọ́mọ rẹ̀ kò ní í ṣe pẹ̀lú pé ọgbọ́ bùkátà kò gbọ́ bùkátà àbókọ̀ obìnrin máa lọ́mọ rí fún ẹ̀rí ìdí bá nàbẹ̀ yìí ná àbí òye ọ̀ ọ̀dẹ̀ òṣèlè ṣùgbọ́n bàbá burúkú ni o bàbá tí ọ̀tọ́jú ọmọ tiẹ̀ náà pé yé àmì ìṣe tọ́jú bàbá tí ọmọ bọ́ wọn ti lọ sukùl tó fi jáde tó a ti jọ graduation wọn tún fọ ọmọ níṣẹ́ tó apá gbádá wọ tó ti tó tún débi làbí ti ajá pé ẹ máa tún apó oríire tíkìnì tíkìnì ẹ̀yin tẹ́ ìmọ̀ bọ́ wọn ti wọ sukùl tó fi jáde ìyá nígbà rẹ̀ ẹ tó ti wàhálà títí tó ọmọ fi jáde ẹ máa tún débi làbí ti ajá ike ẹ apó oríire òní tíkìnì kí lọ́sẹ̀ rẹ̀ náà. ìfẹ́ ọ̀kan ọmọ lọ́wọ́ tó ń gbọ́n lè kọ́ńtró rẹ̀. ṣùgbọ́n wọn nù ẹsẹ̀ rẹ̀ pé júbìlẹ̀ sílẹ̀ náà ó sọ àlẹ́ àṣọ́bí máa ń tẹ̀sán ilé yá wọ́n bọ́ òde máa ń tẹ̀sán ilé yá. a ti dá ọmọ èèyàn lórí àdámọ̀ kó máa nífẹ̀ẹ́ tó bá ti dáadáa sí àti lórí ìkórè rẹ̀ tó bá ti dáadáa sí. bẹ́ẹ̀ ni fún òun lè kọ́ńtró rẹ̀ ṣùgbọ́n ṣẹ̀rí àkọ́ǹtò rẹ pẹ́ ní báyìí kò ṣe dáadáa sí jù ọ̀fẹ́ràn rẹ ọ̀fẹ́ràn rẹ ló ṣe dáadáa sí jù nínú bàbá àti màmá rẹ ṣẹ̀rí àkọ́ pé kò ṣe dáadáa sí màmá rẹ lẹ́ẹ̀mẹ́ta kọ́ wa ṣe dáadáa sí bàbá rẹ lẹ́ẹ̀kan bàbá jẹ́ bàbá rẹ lọ fẹ́ràn ju màmá rẹ lọ tòrò torí pé tíṣẹ̀rí àwọn ọmọ ẹ̀yìn ni pé màmá rẹ ló lóyún lọ ló fi wàhálà ètí jákùnmú tẹ́lẹ̀ ń jákùnmú torí tiẹ̀ ètí bì tẹ́lẹ̀ ń bì torí tiẹ̀ tó gbogbo wàhálà yìí báyìí ẹ kó bàbá ń dẹ́ káwọn ti bókì lẹ́tà wọn ti sinmi wọn kàn retí kíkó bí ma ní tòlóòtọ́ ọ̀rọ̀ gbàtà bí ọ̀dá sẹ̀nà kó wàhálà náà ti bẹ̀rẹ̀ fún bàbá sẹ̀nà kó kọlọkọ mọ̀mọ́ náà ló bí ma tẹ́lọ́kọ̀ sọ́sú lọ́sọ́lù àgbà máa tọ́jú tó lọ́ra àbí bẹ́ẹ̀ kọ́ ni tò sẹ́yìn káwọn bàbá náà àlè kọ́ ọmọ sẹ́yìn tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Islam ní kò sí dáadáa sí wọn màmá lẹ́ẹ̀mẹ́ta kò sí dáadáa sí bàbá yìí ẹ̀ẹ̀kan àmọ́ fẹ́ ọ̀kan lọ́wọ́ ọlọ́run bá ní máa ń darí ọ̀kan bọ́ bá ti fẹ́ ṣùgbọ́n bí sábà ní wọ́n ti bá ti dáadáa ìyẹn máa yàtọ̀ sẹ́ni tó náà. tẹ̀sílì. ẹ̀yin náà wọ́n fún ọdún àwọn ìgbà ìlú yàtọ̀ tó wà nínú àdéhùn àdéhùn. bẹ̀rẹ̀ sábà gbogbo àwọn orúkọ tí wọ́n fi kí n kan balqis kìíní kan hanna kìíní kan tó ara di kíkan tó mú ọ wá orúkọ táwọn èèyàn jẹ àwọn akọ́ṣẹ́ tí ò ní sọ lórí ẹ̀ kò yẹ ká torí rẹ̀ ká mọ wá sọ àwọn ọmọ wa láwọn kọ̀ yìí nítorí kó tí ti kọ́mọ̀ tó pa àwọn èèyàn máa ti gbèsè ìgbèríyà láti mọ̀tòmọ̀ wọn kí wọ́n má pè ní tòmọ̀ wọn náà nù. tó àwọn kan ìsìláàmù ń bẹ tó dé pé lárúbáwá ni àmọ̀tòmọ̀ wọn kí ló dé dà ní sọmọ. ẹ̀dí ajé ọjọ́ pé là ń mariam ní gbèsè ìdè lárúbá mọ́ wá náà kúránì kò sí mùsùkìlà ó wà ní súnà ní sọmọ àti súnà ó lè sọmọ rẹ bẹ́ẹ̀. sọ àmọ́ àwọn orúkọ míì ní sìn ọkàn lọsọ lọbẹ faith ọlọsọ máa ní hanna ọlọsọ àmà aláwọ àlọ nítorí wíìlà àwí ń tiwa ó ṣe é ṣe lọ́la kókó ọ̀rọ̀ tó má jẹ hanna mà kọjá pé síra tẹ̀síri kan tó sọ pé àwọn wádìí àwọn rí àwọn náà kò tún rí mà tó yí torí ti súnà torí mú àwọn fún àwọn ọmọ wa nínú orúkọ àwọn alaikum salam náà ní ìbáyà nìkan bí ọmọ ọmọ ìdájọ́ wà lórí ẹ̀ lọ́nà ìgbà tó lọ ń gbà yìí fẹ́ bàkàtàbíà bíi nasaraniya ó sọ́ọ̀tì ọlọ́run ní kúyé kó ọ àmọ́ ọgbọ́n ọmọ rẹ̀ ẹ̀kọ́ máa lọ sọ́ọ̀tì àwọn ọmọ pété ńlá níbẹ̀ wá sí ẹ̀ńdẹ̀ ìtàlẹ́ǹtì ńlá tó bó ti mú títú ọmọ tó mọ̀ sí ní ìdìkẹ̀fẹ̀ rí ọ̀dọ́wọ̀ rẹ̀ ẹ̀kọ́ra ẹni ọmọ wa ti kẹfẹ́ rí ọ̀wọ́ ọlọ́dáràn torí kò mú títú lè rẹ̀ àná olùdáná tẹ̀lé gbogbo yín ọlọ́run ti bí yín léèrè nípa tó fún yín dájẹ́ àbí ẹnìkan náà ló sọ béèrè pé wọ́n bí ma wọ́n á fọmọ sọ́dọ̀ alágbàtọ́ ọmọ wa ti pé bí ọdún mẹ́wàá àbọ̀ ọdún mọ́kànlá sí méjìlá so kí wọ́n tó fura kọ́ ọmọ ńlọ sọ́dọ̀ ẹni tó mọ wá ń gbọ́dọ̀ rẹ̀ òun ló mú ọmọ lọ sílẹ̀ yẹn ìgbà tí wọ́n wá fa ọ̀rọ̀ ńlọ́wọ́ ibi ẹ̀dá ọmọ àwọn padà bó lọ́mọ kí wọn á fi fèsì ọmọ ń bo ní ọ̀dọ̀ ah. àwọn ọmọ tí wọn bá ti bàlágà tó jẹ pé tọ́sí ló lọ tó ti bàlágà tó bo ní ọ̀dọ̀ tẹ́lẹ̀ àmọ́ tó bá jẹ́ pé kò sí bàlágà à ń bẹ́ lọ tó kọ́lọ́nà àbáyọ ńlọ pé nìyí torí àmọ̀ fún wọn sọ́dọ̀ alágbàtọ̀ máa fẹ́ kó léwu tó irú eléyìí tẹ bèrè yìí náà ìgbà tí wọ́n ti lọ fẹ́ dọ̀káàtì tí dọ̀káàtì ti bímọ sọ̀rọ̀ pé challenge ńlá ń bẹ wá sí ẹ̀ ó sì léwu jẹ̀ náà ọpẹ bọyá bọba jẹ ọyọ kọkọ kú jẹnẹrali wọn padà sọmọ di ọmọlẹ́yìn pọlù náà torí wọn ní kì í tán nínú gbòòsù ọmọ bàtọ àlànà jẹ sọfàn ọlọ ọmọ bẹ hàmdé ẹsẹ náà lọ ẹyà ẹyà ẹyà ẹyà ọpẹ bọọsù.